ìlú mi tí mo ti wá nígbà tí àwọn fúlàní ń bọ̀ àwọn aráàlú onítẹ̀lé wọn wà láìtàlá tí wọ́n sọ yorùbá. olórí burúkú ni ẹ. nínú àwọn dé ìlú wa àwọn tó bọ yorùbá nù wọn tó tẹ̀lé wọn wá láti àṣẹ sokoto àwọn ẹni tí wọ́n mú tó bọ yorùbá ń bẹ̀ àwọn ni wọ́n bá olúwo sọ̀rọ̀ ní èdè yorùbá pé aláṣẹ àgbà fún bàbá mùsùlùmí gbogbo eré ẹ̀ òun ló ní àwọn tí ń gbógun ibi tí àwọn ẹlẹ́bọ ni àbẹ̀kọ jẹ náà ó sì wọn lálejò. ẹ̀wọ̀n ló máa kú sí lásìlàsì ẹ̀wọ̀n. fún àwọn ṣàlejò tán wọn á lọ síbẹ̀ ibi wọn ń pè bẹ̀yẹn òkè ìsájì ìlú kan ní ìlú wo ni àmọ́ ó kó ni ó jìnà sí òde ẹ̀ ṣùgbọ́n tẹ̀rítọ́rì ọba olúwo ló ṣe kíni lọ́wà nítorí pé wọ́n jìnà sí wo àwọn ẹlẹ́bọ̀ wa máa ṣe training bẹ́ẹ̀ wọ́n wà máa jagun wọ́n wà máa bá wọn north jagun tó wọ́n fẹ́ kí pentacle north tó délẹ̀ yorùbá wọ́n fẹ́ kọ́ ẹ̀kọ́ ìbọdún ọ̀sẹ̀ kú nìkíni o níbi tí wọ́n lágbára ó yẹ so àwọn fúlàní wá wá fúlàní wọn bá pè wọn lóòótọ́ àwọn àwọn tó bá mùjà ìdúró mùsùlùmí wọn wá wá wọn wá bá olúwo nígbà wọn sì ṣàlàyé fún olúwo tó lùwọ ọdà sáǹdẹ olúwo tí a tọ́ ọdà sáǹdẹ tó lọ́ọ́ bìdìfò olúwo ara àwọn ni kódà àwọn sọ fún olúwo wa wípé ah, òun lọ́wọ́ nígbà bá fẹ́ jọba àfààní ọ tó lè tó ìjọba pẹ̀lẹ́míà àwọn náà bá kàn máa jẹ́ ní àbẹ́yìn lọ́rin olúwo wa sọ fún àwọn lóúnjẹ pé ojúlówó ọmọ òdua lòun láàrin gbogbo àwọn ọba tó ń bá ti ń pẹ̀lú àwọn lẹ́míà wọn ni máa wo owó bí Yorùbá wọ́n á yọ̀ǹda olúwo kọ́ máa jẹ́ ọba olúwo àtìgbà yẹn làbá ti máa jẹ́ kí ni o ẹ̀míà ẹ̀míà àwọn ará náà sì sọ fún wa tó wá àwọn ogun islam tó wọn ni pé kílódé ẹ̀mọ́ jẹ́ níà rísì tí olúwo sọ fún wa ní john tó sì jẹ́ tàn wá mẹ́nu. so bọ́n ṣe á jẹun tán ní ààfin olúwo àwọn ogun islam yẹn wọ́n á kọrí sí òkè ìsájú wọ́n dẹ̀ tún gbàgbé òkè ìsájú tí mo yí ibi tọ́lọ́ lẹ́wọ̀n lékòdè lẹ́yìn ìgbà tí wọ́n tú wọ́n ń sáré káàkiri àmọ́ àwọn tó eré àbí tó súnmọ́dún lolúwo fún wọn ó ní wọ́n máa gbé bẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti tú ìlú wọn ibi ọlọ́run wá fún wọn lépèdè wọ́n ń kílèmù lù ń padà lónìí ẹlòmíì ti gbà lọ́wọ́ ọlọ́run pa orí wọn rún kó lọ́wọ́ tó lọ kóòtù kóòtù tó gbé wọn gbogbo àwọn baálé wọn ọ̀gá wọn tọ́jọ́ lọ kóòtù àwọn ìjọba ni wọ́n gbé wọn kó fẹ́ pamọ́ àwọn ọmọ tàn mọ́ ti dàrú àwọn méjì ti sọ pé ibi tẹ́ ń gbé wọn ó ti di ilẹ̀ tàwọn kódà àwọn bá tó fẹ́ hẹ̀pù wọn wá bá tàwọn tó ká hẹ̀pù àwọn ó fún wa nílẹ̀ káàfì yunifásitì wọ́n gbà táwọn gbẹ̀ táwọn rí pé ó ti dàrú pọ̀ àti pé lórí burúkú yẹn ẹlẹ́bọ ni wọ́n sì gbàgbọ́ ẹbọ náà láwọn kan àmọ́ àwọn kan ti lọ ké oye àwọn kan lọ ké náà wọ́n ti sà ṣùgbọ́n àwọn tí wọ́n tẹ́lẹ̀ díẹ̀ díẹ̀ wọn tó sẹ́kù wọ́n sì gbàgbọ́ ẹbọ torí ìlú ẹbọ ni ibẹ̀ wọ́n ti wọ́n tún ẹlẹ́bọ tí wọ́n bá ja fúlàní lógun ìtàn dáadáa tí wọ́n pa fún yín ìjà sánsan láàrin ẹlẹ́bọ àti mùsùlùmí níjà nọ́ọ̀tì tán ń jà tán ní Òṣogbo kan wọ́n sì gun kan láti Ìbàdàn wọ́n sọ pọ́ọ̀tì Òṣogbo èdè ìsìn Fúlàní ìjà láàrin ẹbọ àti kíni islam ni wọ́n sì tàpọ̀ fún yín lẹ́yìn tí wọ́n fi máa kó trade islam sí a lórí ni ó jẹ́ àwọn tí ń jagun wọ́n fẹ́ kí islam fọ́ká ni ó ṣe pé wọ́n fẹ́ gba ilẹ̀ yorùbá o ọ̀dà ẹ̀yà ara lọ́rin kí ni ó gbà lọ́wọ́ yín mọ̀kọ́bìlì islam ṣé fún ọ̀sẹ̀ gbẹ́dẹ̀ jẹ́ mùsùlùmí ẹ sọ̀kan bàbá yìí sẹ́rù ni ẹ̀yin mùsùlùmí yorùbá ẹ̀mí ẹ̀jẹ̀ fún wa